àlàyé nípa movivo ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan àlàyé nípa epic nation ẹ tẹ òǹtẹ̀ èjì àlàyé nípa move international ẹ tẹ òǹtẹ̀ ẹ̀ta láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tó wà lọ ẹ òǹtẹ̀ òfo.